الإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت وراء بالا نجلو أنت رأيكاتي جفوع الفاوة بأول الفاوى كل شكاوى أسواجوا أدلوا محمد صلى الله عليه وسلم ọlọ́run kó mọ bá nábi ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀pábà rẹ̀ ọlọ́run ọba kó sánú àwa náà pẹ̀lọ́run òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin ọlọ́mọdé àti lẹ́gbà ọlọ́mọdé àfàánú ẹ̀yí wa kó láyà tó kí àmọ́ nígbà tá a fi ń sìnkálẹ̀ lẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ojú òní ọmọdé síkúlà àdúgbò wọn àkókò àgbọ́ yìí àwọn àdúrà àti ṣe àtìṣẹ́rẹ́ ti ọlọ́run ọba kéèyàn bá bọyé ọ̀rọ̀ ọlọ́run ọba kéèyàn bá bọyé àwọn àdúrà kéèyàn bá bọyé ìrántí ọlọ́run ọba ó wà very very important ìgbà míì ẹ̀rọ ibi tí ó kéwú lọ́kùnrin bá bọyé kéwú ní ẹ̀fún rẹ̀ sọ pé àbẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam من أراد الله به خيرا يفقهه في الدين أنت وقت كده ده يفهم بويس يفهم يفهم يفهم يفهم èyí kí ó gbogbo ọlọ́pàá gbọ́yẹ̀ sí ọlọ́ọ̀bà ń bẹ̀ láti nìkan kan wọ́n fà lágbọ́yẹ̀ sí ọlọ́ọ̀bà ọlá Qur'an al-Karim ọlọ́ọ̀lá ilẹ̀ ìlọ́lọ́ náà ẹ̀kọ́ sí abẹ́kọ́ ní òwúrọ̀ yìí wọ́n náà ni ẹ̀kọ́ ẹlẹ́kẹwàá nínú kíra àbíyá wal afkar fadlu afdalu dhikr al-Qur'an al-Karim أفضل الذكر القرآن كل نان يا أبي ìfẹ́lọ́lá jù nínú ìrántí ọlọ́wọ́ bá náà ní kùnfàn àwọn ọmọ kàfíìsì wà ní ìgbà yìí àwọn áìtìlẹ̀ gbáfà wọ́n fún wọn ní 10,000 àwọn ọmọ alékí wà tààfin gbogbo Nàìjíríà ikún mọ́ ọmọ alékí wà láwọn ọmọ tó ti wà rẹ́díṣẹ́ pẹ̀lú wọn ní tààfin wọ́n á wọlé kí wọ́n bẹ̀ wọ́n fún wọn ní 15 fifteen tí wọ́n ti bẹ̀rẹ̀ program yẹn fún ọmọ fún ọmọ ẹni thirty reals every month fún ọmọ thirty reals fún ọmọ fún ọmọ bíi tààfíìdì Quran kúrò àwọn ọmọ ẹ̀wọ̀n ti tọ́ ọlọ́run kò tó bá ìdílé àpẹẹrẹ orí ẹtọ́ ọlọ́run sì fún wa nìyẹn ọlọ́ọ̀bá mọ́tò àtìlẹ́kùn orí náà fún ọlọ́ọ̀bá ten thousand fún gbogbo Nàìjíríà wọ́n á fún mọ́tò àgbọ̀mọ́tò lọ́kọ̀ọ́ ní fifteen àwọn ọmọ fifteen àti ọmọkùnrin àti ọmọbìnrin wọ́n mọ̀ fún ní ten thirty real thirty times uh, hundred lọ́lọ́gbẹ̀rin three thousand which means about three thousand naira ìdílé nǹkan àwọn àìsàn ti kó lè gbé wọn ti ti dọ̀ sí fún ọlẹ́ ẹ̀ka náà ó di ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ àti pọ̀ fún ọlọ́ọ̀bà ọlá àkùrọ̀ àti ìfẹ́rẹ̀ ìfẹ́rẹ̀ lórí ni kọ́lọ̀ mú àti dáadáa fún aláìsàn kìyàmù ọlá àkùrọ̀ àmì kẹrin ọlá aláìlẹ̀ lọ́la. ترى بمن أفضل ذكر على القرآن إتلا لا دنو نفسنا والكي نفسنا فلا لا دنو على القرآن لو تقامت المنويك نكت القرآن لو ما إلى ذلك ثم بالقرآن سوى ده ثم بالسيب هو من كل قرآن هو ملازم بالقرآن هذا ترى يسوعي كي إتلا إيه؟ دنو إذا نفسنا بالقرآن إن خير ما ينبغي العبد أن يذكر الله به وكلامه تبارك وتعالى الذي هو خير الكلام والجاد النور وأحسنه والجاد النور وأصدقه والجاد النور وأنفعه لنسان فانيجي بشيارة اللوريتو بشيارة اللوريتو قصارة اللوريتو هو وحي الله يعني وحي طالما بس قلم وتنزيل كل بصر الذي لا يأتي الباطل من بين يديه ولا من خلفه يجب عبدو لكواد ولي مثل بي ولي عارف هو أفضل كتاب أنزله الله تبارك وتعالى أنزل أرض رسول لا نجح لا لا دي كل بصر لا تقلل لا لا دي ما وعلى عبده نور يرور مني يرور الله بمستقى وأن يتولى وبن وخيرته أن يفعل الله من خلقه من ويديه محمد بن عبد الله صلى الله عليه وسلم أنا محمد بن عبد الله يقولون كبارك كبارك يقول الله تبارك وتعالى في بيان شرف هذا القرآن الكريم هو قدم ولو بان هو قال لا يولا أتي هو في القرآن في ولا يأتي لك بمثله هو الله وقت في عبد الله صلى الله عليه وسلم wọ́n ni láyé àtúrọ̀kọ̀ méjì wọn ní múrù bèèrè yẹn wá irú bí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ yẹn nílá di àgbà fún wọn kò ní ìdúdò wọ́n á sẹ́nà tafsira bẹ́ẹ̀ pé ìtumọ̀ ní fi gbà jùlọ kò sí ọ̀rọ̀ náà ti dájú Qur'an ala ibn tafsir rahimu wa ta'ala ni kazi da koroni àwọn tafsiri ó di wa ni kazi da koroni lọ́rọ̀ àdìsí يلا دعوا امام محمد بن عبد الله دعوا امام البخاري قد التفسير اه فن الثاني يقول لي قال ابن كثير ابن كثير ده تور والله يقول لي في هذه اتجاه كثير ابن عايا هي كلهم للشرف للرسول صلوات الله وسلامه عليه والله هو الله تنبسي بسلامه بسلامه بسلامه بسلامه حيث كان يأتيه الملك بالقرآن يا ملائكة ما عبدوا القرآن صباء ومساء له رات نيرولي وحضرا الدنيا تتنيلي كل مرة كان يأتي الملك بالقرآن gbogbo gbà tí ọlọ́wọ́ bá ń tí àlẹ́kà bá ní ṣe ìṣòro ƙùrán kánaka in zara bí ìgbà tí ọlọ́run ti kí làkàkà inú àwọn tẹ́sí ìwájú ni فهذا المكان أعلى وأجل وأعظم مكانة من سائر إخواني من الأنبياء صلوات الله وسلامه عليهم أجمعين يعني كوي دوي كما قال مثل أعلى كله بجلو وأجل دوي تبجلو وأعظم مكان يقول الله جلو نوع واعي من سائر إخواني جلوان بيانو أما يارا يقلو من عندنا ونبي الله صلوات الله وسلامه عليهم أجمعين كلهم قالوا لهم أبو نبي الله لكم فالقرآن القرآن تعوي أشهر الكتاب أنزله الله لولا لا يمكن أن محمد صلى الله عليه وسلم محمد كريم أعظم النبي من الجلال بنوان نبي الله أرسله الله تعالى سبحانه وتعالى بلو بلو تاكعيني بلو أسوى ابن كثير رحمه الله انتهى قلت له إن حب القرآن الكريم يحتاج على القرآن الكريم شرفها اتي أتيه القرآن ورفيع قدرها جدا اكو قران قلوب كانت أتيه التي له أمر لا يخفى على المسلمين الأمر كان سوق بشان المسلمين هو كتاب الله رب العالمين ونان كيلو لو بابو كلام وخالق الخلق أجمعين وراء جب بعوين في نبأ من قبلنا وفقانيرو يوم تسلسوا وتسلسوا جوا كان يسون قام نبي نوح ثم نبي آدم نبي لوط نبي هود جابا ترى من قبل قبلنا الله أكبر وخبر من بنا انتوا انتوا سقانيرو وانتم غيروا باين يسيريو باين يسيريو باين يسيريو وحكم ما بيننا أنت هو الآن هو قرآن الآن هو أنما تدبر هو هو فصل ليس بالحد ألا يتن يدني سوى داني ألا يتن يدني قرآن من سوى داني ما من تلقه من جبار أسمع الله ألا جرعيك جبار ما جبار إذا تخص القرآن لا يتدبر أنا أجيب أنا أجيب أنا أجيب أنا أجيب أنا أجيب أنا أجيب لا هدى من غير إيه أدله الله من دعوات السنة من تنمية فوق القرآن الله سبحانه وتعالى دعوات وتصل من بينك فوق القرآن يعني بيوصل وهو حد الله المتين ونام يقلب تجيني وهو الذكر الحكيم وناني رأى الله تقلق وضاني هو الصراط المستقيم كلنا جمع السارة هو الذي لا يغلب به أهواء قد أبدي إسلامي يترى إلي إسلامي يترى مثلنوها قصيت في القرآن لا تلتبس به الألسنة هواء كل موكب دوات كل دارو يشبع من علماء هواء فايو ويجيلو ويجيلو ويجيلو لكاء أسوة كان سوى له ولا يخلق عن قصيد رد, رد bá rí bá òun kí o kí o kò náà múrù fáwọn àkọsẹ́sẹ ìgbẹ́sẹ̀ wọ̀lá ẹ̀kọ́dá àjà ìbò àwọn ìmọ̀bẹ̀ ìmọ̀ kùhán àlùbẹ́sán ìbísán wọ̀láyé tí ó sì méjì bẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìgbẹ́nu kùhán lùsùn láti gbọ̀yé láti ibi kàkà rẹ̀ àgbàgbọ́ ni ah, ẹwọ gbàtọ́nà fi pé wọ́n sàmá ìdájọ́ ọ̀bùk wọ́n sàmá ìdájọ́ ọ̀bùk àwọn ojú ọ̀nà ọ̀rọ̀ network àbájú ìsáyẹ̀sọ̀ àwọn ilé ẹ̀wọ̀n ní kọ́lẹ̀ tó ń sọ àwọn ìgbẹ́wọ̀n wọ́n ní ìṣẹ̀wò gbogbo ẹwọ̀ ọ̀rọ̀ ẹwọ̀ láti ọ̀bọ̀ láti ìjọ London láti máa rí Nàìjíríà nínú àǹtí kíwá láti kí wọ́n kọwáyà kankan ni kí ni wọ́n ti ń jọ́rọ̀ ní ìsìnkú ìwà ìgbìmọ̀ ìgbìmọ̀ ni a ní tẹ́lẹ̀ fi nínú ìṣẹ̀lẹ̀ alẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ lórí síbí síbí síbí síbí bọ̀ ń bọ̀ wá بيه بيه بيه بيه اللهم مذكره ولوبا نعم من قال به السلقاء من قال به السلقاء ذو نصر من عمل به الإجراء إذا بشيشي شيخ رادا من عمل به أدلاء الشخص الحجر يجب نسجده سجده من جدوره من دعا إليه هدية إلى الصراط المستقيم قرآن في القرآن اللي يبقي أو يسمى سنة تعالى وهو أعظم وأجل ما يتقرب به إلى الله سبحانه وتعالى لو تبجلو ولو لا جلو من دي في سمو لو ما تبجلو تبجلو فعن فروع من نفيل من قبل أتوى فروع وما نفيل قال قبل خباب بن خرت يدي بن خباب بن خرت أمه بلوبين قال ما تكلمت لك ربنا خرج ربنا خرج غضب يعني نعم الله اكبر بين بين بين الله اكبر ما جدني هذا يسمون ذا هو عدية قليل وبنى ونيو أتي الجيلة أتي الجيلة لا إله إلا الله ìyá kan mọ̀rọ̀ ní islam ẹ sọ̀rọ̀ ẹrù ìfúwa nípa àyà tó jẹ́ inú islam ó ní kí tóró ìdí ìgbà yìí wò nípa tó sí ẹ̀yìn fún mọ̀rọ̀ kọ̀ọ̀kan àbọ̀ irú ẹ̀yìn wọlé lẹ́yìn ní ẹ̀yìn náà ni yẹ́dà yorùbá ní àjọ̀lá dá náà ẹ̀yìn náà ni ìyàtọ̀ mẹ́fì jẹ wá nù ó ní wá fi àjẹun nínú ti gbogbo ìgbà bí tán fún wa wọ́n gbàdẹ̀ ní alágbẹ̀dẹ̀ ní àwọn alágbẹ̀dẹ̀ ní wọn fẹ́ náà yẹn wọ́n á gbẹ̀yìn ẹ̀kọ́ bí ọ̀gbìn náà yẹn tí máa ké wọ́n ní omi àti ẹ̀jẹ̀ àti ọyún mọ́tẹ̀lẹ́ ara wọn nípa iná yẹn wọ́n ní àfẹ́bùn àkàdà olóṣèlú bí tí mo rí kọ́kọ́ bí ìsìlá ó ní Fatima bí n jẹ kàtàb lẹ́kọ̀ọ́ lọ́wọ́ tí mo rí gbéra nínú ọmọ ilé àwọn wọn ló bá gbígbà rẹ̀ lárúbáwá jẹ́ ní láyé jà ilé àmẹ́wọ̀n sábà jáde lọ́sùn mú mẹ́ ẹ̀kọ́ yìí wọ́n gbọ́n jà rẹ̀ nígbàgbọ́ wọ́n lọ wọ́n pẹ̀lú sẹ́yìn wọ́n àwọn àṣà ló gbọ́gbà ìgbà náà wọ́n fàtọ́ àwọn ọmọ lọ́yìn fọ́n ní Muhammadu ní ó ní bá bẹ́ẹ̀ bá àwọn èèyàn rẹ̀ kò mí ni láìlà ó lè fi àwọn arò pé àwọn èèyàn rẹ̀ ọgbùn kàtọ́ ní àwọn kàtọ́ inú wọn ní gẹ́lẹ̀ ó kọ́ ẹ kí ọdún wọlé yóò dùn pẹ̀lú ìṣẹ́ ìdúgbò rẹ̀ wọ́n ti ṣàlẹ́ yìí ló ti fún mi à àbúkọ́ náà ti dára wọn nínú ara mi dára wọn ara wọn lè mímì wọ́n ni à bí kò kọ́ ọ́nà nínú ọ̀lẹ́kọ́ wọn ní ara o ọmọ ayé fatima àbúrò rẹ̀ fatima ìjọkọ̀tọ́ọ̀bù nǹkan ọ̀lẹ́ bàtà náà mùsùlùmí òun náà lórí ẹ̀họ́ àà kí ni ìwọ́n lórí wọn náà mùsùlùmí àkọlódì òní wọ̀ Islam Islam fọ́ ẹ̀ ó ní bájú àwọn lọ́dọ̀ ní ìgbàlá ní fi ṣe èdè lẹ́yìn fẹ́ ìgbàkọ̀ owó kẹ́ kí wọ́n yóò gbàgbé àti wọ́n ti sẹ́wọ̀n مطلب بعد بعد بعد ثانية أم خطاب أوه بعد الأخراج ونقول لي بنا وقوات قول لي قتل لي تقول لك عن بعد ما هو لي بابا عوت ما تمشكلة من عوسون توها له بابا في يقو فاطمة أما في سماء بنا قبل جدا بفضل الله عنه كل ما قومي ọgbà ẹ̀mẹ̀gbẹ̀gbẹ̀ ní ọ̀sára ilé ìwò ìdá ìpàwà kùsù pàtì pàtì ọ̀rọ̀ Yorùbá náà lẹ́nu pé ẹlẹ́gbẹ̀ẹ́ kọ́ ayẹ ní máa pa àbúgbọ́ ọmọ wí ilé bá pàwà kà ní kúrò ọ̀rọ̀ ẹlẹ́wà sílé mọ̀ lọ́gbà rẹ̀ kùsù pàtì ní kúrò àbí ọ̀pọ̀ àbúgbàdì ọ̀rọ̀ àkíyàjà ó fẹ́ mú kùrọ̀ àná ó bá fẹ́ mú awọ kí tẹ́lẹ̀ ìpẹ́lẹ́ ara ọ̀rọ̀ ìdíjẹ̀tún ìdí ní ẹ̀họ́ lè ní ìpá fún ẹ̀ إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري ابن خطاب أبوكم من أين محمد ابن يا عمر يا ابن خطاب بشرى yóò dùn kó mọ́ lálẹ́ àná lálẹ́ àná nígbà bàbá ìdá àbùdùnà àbùdùtọ́lì àbọ̀lá ẹgbẹ́ àná lọ́gbà ìsìlẹ̀ ìdí àná lọ́gbà ah ọlọ́run ẹ̀sìn náà lọ́wọ́ pẹ̀lú amúyà ọlọ́run nu ọmọ àti amúrú ẹ̀rìn àbújáàlì wọn wọn náà gba islam gbẹmọ islam lọ́wọ́ gbanu bushra wọn náà ní àgbẹ̀ bíbá àná bí wà mí ọkọ̀ sí ìdí àrùn làárùkàm lẹ́gbẹ̀ẹ́ sọ̀fà ọ̀dọ́ ń gbọ́ ni ọ̀dọ́ ọ̀gbìn yóò ti sàkóso ó sì kú ọ̀pá níbẹ̀ ó bá kan rẹ̀kùn ó bí ìgbà ìgbà délé sí ìgbà ìgbà ní ìgbà owó tó wà ń tàwọ̀ ìwò bá ní ìgbà rẹ̀kùn mọ́ bọ́ọ̀rọ̀ ti sìnáríò àwọn àtàrí ìgbà mi ó lọ bí òní ọ̀daràn kí ló dé wọn ní òmùrù lọ́kàn fọ́ọ̀mù àti bá wọn sí ní ṣe bí jagunjagun wọn agbóyọ ní káwọn kìlì ń jà ó ní ẹ̀ṣẹ́ funfun jáde kẹrin fún ọ̀rọ̀ jáde wáyé bùrọ̀dà wọ́n ní jáde lẹ́nu tẹ́lẹ̀ bí kúrò mi sẹ́yìn kọ́mù kan ní wàá pẹ̀lú ìjàrẹ̀ ní ẹni ẹ̀ṣẹ́ funfun ọwọlé ọwọlé من قال قد واشهد ان لا اله الا الله وان محمد رسول الله ba lọ́n tí a ń dìbò nìkan kan láti ìsàpá ní sáyẹn ní tí ọba ọdún tó ti balẹ̀ ìbẹ̀yìn abẹ́ òkúta yẹn ní dọ́rọ̀ arúgbó ìbàdàn dọ́rọ̀ arúgbó ìbẹ̀ni wọ́n gọ̀ sí nígbà tí ń bọ̀ wọn náà tó ń bá ìsìláàmì gbogbo àwọn ìsọjọ́ àwọn ọmọ ọmọ ọwọ́ akúbọ̀rù àwọn àbúsùn fún àwọn àbúrò àwọn wà ní ẹgbẹ́ kábà gbogbo ariwo yẹn mọ̀kílẹ̀ ọmọ ọmọ sílẹ̀ àwọn yìí bẹ̀rẹ̀ tí ó dáyó bá rọ́ọ̀sì lọ sílẹ̀ ìdíjọ́ ọ̀rọ̀ fi àjẹ wọn rọ́ọ̀sì ti pé àwọn òwúsù ti ní àwọn fúdí àrẹ rọ́ọ̀sì báyìí ó ń dídá ìwọ́n kan án bẹ̀rẹ̀ kan ó mọ̀rọ̀ ní ìdíjá tó bẹ̀rẹ̀ tó padà àríwá wọ́n lè wọ́n lè dúró táwọn yìí kúrò wọ́n lè dúró wọ́n lè dúró ọ̀rọ̀ ní ti kàkàkà kò wò ní pé wọ́n tí ọmọdé náà máa dúró ìpadà wọn àwọn òwe ti táìmù ó di à àbábùkù tó bá ti ẹgbẹ́ ọ̀bùkù àti ìmọ̀ ọ̀bùkù kan gba Islam ọlọ́run fún bá fẹ́ wa àwọn ènìyàn kọ́ àti ìmọ̀ gba Islam ní àwọn mùsùlùmí pè rùn ara o kàfíìrì wọn ti mẹ́nà kàfíìrì wọn ti mẹ́nà kàfíìrì wọn ti rárá rárá ọdún kẹfà sọlẹ̀ ìbẹ̀tẹ̀ dáwà ní sí ìmọ̀ gba Islam ọdún kẹfà sọlẹ̀ ìbẹ̀tẹ̀ Islam gbà ní ẹ̀gbákò ayẹwà three years old strong ọjọ́ ti ní àyà sọ̀rọ̀ sí ẹgbẹ̀ mú ó jẹ́ wa ó ní máa jẹ́bi sáwọn àwọn pẹ̀lú ìdápẹ̀lẹ̀ jù tó kọ́ ọ̀sán níbi mc tí ó fún ọlọ́sìn gbogbo níbi sáwọn níbi gbogbo ọmọkùnrin tí mo sọ̀rọ̀ báyìí ó jẹ́ wa bí wọ́n ti pàṣẹ rẹ̀ nù ìtàlàfẹ́ náà rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ àgbẹ̀ قام فأبقى ثروه وما نفعل به قال أبا خباب نخرج بيدي أبا نخرج بيدي فقال يا هناه ايو تقرب إلى الله بما سقاك ما سمعنا بعض الأنفسات أدرك ما فإنك لست تتقرب إلى الله بشيء أحب إليه من كلامه أبقى الله وسنتك لسمعنا بعض جولو قالو ان كارونو با مجيلو في سمونو با سمونو تالو ما جاوا نو تو سمونو با جولو لو با ان قدر القران في القران في القران وفضل اخلاق القران هو بقدر موصوف به وكله داني بوينتان روي كورولو باني كورار القران كلام الله القران جميع اورولو باني سيكو واتي سيكو اورولو باني ọ̀pá náà sọ pé kò fi Quran búra ibi tí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni fífọ́ ọlọ́ọ̀bá ni kama annahu tabaraka wa ta'ala la sumiya lahu wa la sibi ila la sumiya wa sifati ìjọba ọba kẹrìmọ́dé yìí máa sọ lókù báwo ni ìjọba ìjọba fi lè jọlọ́ ọba ti àsùnmá èyí nínú àwọn orúkọ rẹ̀ àti sáàtì àwọn ìròyìn rẹ̀ fàlá súnmíyà láwọ́ wọlá àti àbíyà láwọ́ fi kàlámì bẹ́ẹ̀ náà ni kò sí ọ̀rọ̀ tó tẹ́lẹ̀ ọlọ́pọ̀ láti gbé ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ọ̀tàrà ọ̀dáwò tàbára kọ̀ tààrà kàmáàlì mọ́tàk ìgbàtí inú láti rẹ̀ àsìmá ìhì àti inú ọrúkọ rẹ̀ àti ìfàtí àwọn sífà rẹ̀ lọ́wọ́ akọ́rọ̀ báyẹ̀ ṣùgbọ́n òṣèré omi nìkọ́lùkì ìsìnà láti gbé ọlọ́ọ̀bá náà wọ̀nyẹ̀ bẹ́ẹ̀ يشبه هو تبارك وتعالى شيئا من خلقه ونوت تغطينا ويديه تبارك تعالى علوم تقبله تقبس وعلوم تقبله عن سبيل يقول كل ولا ولا تقبير ليه ألا تقبير ليس كمثله شيء وهو السميع البصير السين كان الحيوان وضع هنا للبرج له والفرق بين كلام الله وكلام المخلوقين فالفرق بين الخالق ومخلوقين الله أكبر حتى قول أن يرى الله nígbà wọn ọ̀rọ̀ àwọn ẹ̀dá ìyàtọ̀tọ̀ láàrin ọlọ́run pẹ̀lú àwọn ẹ̀dá kala abu abdurrahman sulami rahimahullah asawa abdurrahman sulami ولهم قاعد تفضل القرآن على سائر الكلام تفضل ربي على خلقه وذلك أنه منه يعني القرآن على سائر الكلام قل القرآن تبيع وريكو يعني أفضل ربي كده لا لا على خلق لولا ويداني لذلك أنتم القرآن أولهم القرآن أولهم قد روي هذا اللفظ مرفوعا إلى النبي صلى الله عليه وسلم وني مبقل هو مرفوعا مرفوعا مرفوعا مرفوعا مرفوعا yẹn pé náà ń gbé ìgbà wọ́rọ̀ fáà rẹ̀ ó bí ìdá wọ́n ní mọ̀kúf oníwọ́n gbólókọ̀ sọ̀rọ̀ ìṣàlùfẹ́ ṣe ìdákọ̀ lẹ́yìn wọ́n mọ̀ fúlò oníwọ́n gbólókọ̀ tábì yìí tábì yọ ìdákọ̀ sábì wọ́n ti tẹ̀lé tí wọ́n wù wọ́n tẹ̀lé ọ̀nà tí tábì yìí wọ́n sọ pé àníyàn ti sọ wípé ṣe ìdákọ̀ sábì tọ́bọ̀ ní ẹnu ẹ̀ o di yé wa ó di yọ nìyẹn àwọn gbólókọ̀ yẹ وقد روي هذا اللفظ وذكره يونبا مرفوعا كل مثل الى النبي صلى الله عليه وسلم لأن رفعه لا تثبت ذلك ربنا قولي ما بل وبكني وضع ذلك الإمام البخاري رحمه الله عنه الإمام أبو عزيز السعيد قال لي أنا لا أريد أن أتكلم ابن كثير قال نعم رحمه الله في كتابه خلق لأفعال عباد خلق أفعال عباد عباد سومينيا وغيره من الأئمة العلم لنا ما فعلنا أئمة ويلم لما أما ما نا ومن أبدا من لا ريب فيه يسيب لي سماره ولا ريب في حسنه في ياري يسيب لي بيائي وقوة بقراره باستقامته في دوره والجمال مدلوله أتي أواب تلتقاتي تشير آل العلم بكثرة المعنى بالنصوص الدليلة أما سامو إريوا دوري الناس ثم الكتاب والناس فوق الإمام بكاري رحمه الله هاي الإمام هو إمام بكاري جعل عنوانا عنوان تحقيق بسبب تراجم الأبواب الكتاب في داء القرآن القرآن في صحيح صحيح بهاري قال في باب السابع عشر منه باب 17 باب فضل القرآن على سائر الكلام باب الله في القرآن نريد يقول وعورد تعد عادة باب حديثين عظيمين وعن بعمل حديث بجي بجي كل ما يبيه صلى نبينا الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته